láti bí agogo méje àárọ̀ ni àwọn olùgbé ìjẹ̀bú igbó ti túyáyá túyáyà bo ilé olóògbé asòfin búrújì kàṣámù fún ti ẹ̀bùn àti ìrónilágbára tí ó máa ń ṣe fún àwọn ènìyàn lọ́dọọdún lọ́jọ́ ọdún iléyá nígbàtí ọmọ olóògbé burújí kashamu tí í ṣe rasheed kashamu tó jẹ́ akójànù ilé fún àwọn ọmọ ẹgbẹ́ tó kéré jùlọ ní ilé asòfin ìpínlẹ̀ Ògùn ń bá àwọn tí ó ń jàǹfààní ètò yìí sọ̀rọ̀ ó ní ètò ìrónilágbára tí òun ṣe yìí ìtọpasẹ̀ bàbá òun lòun tọ̀ ó wá fi kún un wípé lára èròǹgbà òun láti lè fi dín ìṣẹ́ àti oṣù kù láwùjọ ni àwọn ẹni tí ó jàǹfààní ètò yìí léyìí tí ara wọn jẹ́ àwọn ọmọdé àgbàlagbà àti àwọn ènìyàn tí wọ́n ní ìpèníjà ara náà sọ̀rọ̀ lórí bí inú wọn ṣe dùn tó o. ìràwọ̀ rasheed kó má já lójijì ní orúkọ jésù olúwa kó wà pẹ̀lú ẹ̀ torí èèyàn pàtàkì ni níjẹ̀bùgbó ó ṣèyàn dáadáa ó jẹyàn ebi ò ékeré ebi ò lọ́dọọdún ni rasheed máa ń ṣàánú fún wa inú mi dùn gan ọlọ́run ràn wọ́n lọ́wọ́ o ọlọ́run á ṣàlékún oore fáwọn náà o. ṣáájú ìgbà yẹn ni akójànú ilé fún àwọn ọmọ ẹgbẹ́ tó kéré jùlọ ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn ni ó ti darapọ̀ mọ́ àwọn ẹlẹ́sìn mùsùlùmí yòókù ní yídì gbogbogbò Ìjẹ̀bú Igbó láti lọ́ọ́ bá wọn jọ́sìn níbi tí ìmáàmù ti léwájú wọn fún rákà méjì náà tó máa ń wáyé lọ́dọọdún. Allahu Akbar. Allahu Akbar.